إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إن خطبتنا اليوم بمثابة البناء على الخطب السابقة ألا وهي بيان التوحيد وأقسامه عباد الله فإننا نتطرق في خطبتنا اليوم بناء على ما قد سبق لكم من البيان المفصل عن التوحيد ومفهومه وأقسامه نتطرق اليوم إلى بيان معنى الإله إذا فسر المفسر الإله بمعنى القادر على الاختراع واعتقد أن هذا المعنى هو أخص وصف الإله وجعل إثبات هذا الغاية في التوحيد كما يفعل ذلك من يفعله من متكلمة الصفاتية وهو الذي يقولونه عن أبي الحسن وأتباعه لم يعرفوا حقيقة التوحيد لم يعرفوا حقيقة التوحيد الذي بعث الله به رسوله صلى الله عليه وآله وسلم فإن مشرك العرب كانوا مقرين بأن الله وحده خالق كل شيء وكانوا مع هذا مشركين قال الله تعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون قال طائفة من السلف تسألهم من خلق السماوات والأرض فسيقولون الله وهم مع هذا يعبدون غيره قال تعالى قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون وليس كل من أقر بأن الله تعالى رب كل شيء وخالقه يكون عابدا له دون ما سواه داعيا له دون ما سواه راجيا له, راجيا له خائفا منه دون ما سواه يوالي فيه ويعادي فيه ويطيع رسله ويأمر بما أمر ويأمر بما أمر به وينهى عما نهى عنه وعامة المشركين أقروا بأن الله خالق كل شيء وأثبتوا الشفعاء الذين يشركون به وجعلوا له أندادا قال تعالى هم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون كل الله الشفاعة جميعا له ما في السماوات والأرض أتكفوا الله با أليكم إكي الله با أعنوا الله با كبا النبي صلى الله عليه وآله وسلم أتيوارا لي النبي أتوا صحابا أتكفوا بني كوكاوانا أتيان تليلا النبي صلى الله عليه وآله وسلم تتيني جبدا قياما

lórí àwọn khutba wa lálùbáríkà yìí òun náà ni khutba tó ní náà ni ó tún máa mẹ́lé lórí ilé tó ẹgbẹ́ khutba wa tó ní yìí yóò máa sàràyí fún wa nípa ìtumọ̀ al'ilá kí náà ń pè ní al'ilá ilé ni khutba wa tó ní òun náà ni ó máa gbéyẹ̀wò kálẹ̀bà gbàgbọ́yé ìtumọ̀ tawhid ilé tí ó jẹ́ ọ̀nà yà léwa lórí láti gbàgbọ́yé lákọ̀ọ́kọ́ náà nínú àlámàrí ẹ̀sìn wa kí a lè gbọ́ ẹ̀gbọ́yé ẹ̀sìn wa láti pìlẹ̀ eléyìí tí ọlọ́wọ́n bá lékẹ́ láti ó fi pìlẹ̀ fún wa eléyìí tí ó bá wọn nẹ́bí ọlọ́wọ́n bá náà dẹ̀rẹ̀ tí wọ́n pèpè sí Ibadallah tí a bá rí ẹni tí ó tú ìtumọ̀ al'ilah tó bá tí ó sí ìtumọ̀ alqadiru ala al-ikhtira' pé ìtumọ̀ al'ilah ni ọba tó ní kápá láti dá ẹ̀dá pé ìtumọ̀ ilah òun náà ni ọba tó ní kápá àti dẹ́dá tàbárẹ̀ tó wà fún ìròyìn alìláwì tó wá gbé iṣẹ́ àfihànlẹ̀ eléyìí yìí sí góngórí tàwàídù gẹ́gẹ́ tí ọlọ́ọ̀bá alẹ́kẹ́ láfẹ́ kí ó dúó nínú gbésí ayé wa tàbárẹ̀ tó ṣe báyìí gẹ́gẹ́ bí àwọn apákan nínú àwọn oníbídá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe irú ẹni báyìí rẹ̀ ó ti sọrú nǹkan tí Abul Hassan àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ nìyẹn ẹni tó bá dẹ̀ wà lórí irú nǹkan báyìí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò kò mọ̀ ìtumọ̀ pàápàá tàwàṣídù nìyẹn eléyìí tí Ọlọ́run bá lórí nítorí pé àwọn ọ̀ṣẹ́bọ Quraysh Ibadallah àwọn ẹlẹ́bọ nínú ọ̀rọ̀ Quraysh eléti Ọlọ́run bá rékẹ́lẹ́ gbé Ànábì dìde láàrin wọn àwọn náà rèé wọ́n gbà wọ́n jẹ́ fi rinlẹ̀ wípé Ọlọ́run bá nìkan lọba tí tó dá gbogbo

gbàtọ́lọ́ọ̀bà àríkẹ́lá ń fún wa ní ìròyìn nípa àwọn ọ̀sẹ̀bọ Quraysh tí ọlọ́ọ̀bà àríkẹ́lá gbé àníbìdí láàrin wọn ọlọ́ni wa ma yu'minu aktharuhum billah illa wa hum mushrikun ọlọ́ni ọlọ́run bá ní wà máa yóò mẹ́nu aktharuhum billah ọlọ́run ní ìgbàgbọ́ tó lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ wọn ní sọ́lọ́run bá illa wa hum mushrikun ọlọ́run bá ní tó ń ti gbónà wọn tó ń wí ọ̀sẹ̀bọ ọlọ́run ní wọn ní mẹ́rin di ẹni tó ní ìgbàgbọ́ tó lálàáfíà sí ọlọ́run bá ọlọ́run bá lélẹ́yìí ò dẹ̀rọ̀ wọn lọ́rọ̀ kúrò níbi kọ́ jẹ́ ẹlẹ́bọ illa wahum mushrikun tó ń ti bẹ̀rẹ̀ ẹlẹ́bọ náà ni wọ́n nítorí wípé wọ́n ṣe àfihànlẹ̀ ìjọkẹ̀sọ Ọlọ́run Ọba nínú ìbádà wọ́n gbà wípé Ọlọ́run Ọba nìkan lọ́ba tó tọ́ láti máa

àwọn náà gba ilé igbọ́ tó ń ti bẹ́ẹ̀rẹ̀ wọ́n sí ìjọsìn fún nǹkan fún Ọlọ́run tó ń ti gbogbo ilé tí wọ́n yìí tó ń ti bẹ́ẹ̀ níbi abala uluhiyya wọ́n jọ́sìn fún nǹkan fún abala sọ pa ní ìpapọ̀ nínú jọ́sìn ọlọ́ni kún límẹ́ni arduwamin fíhà ọlọ́ni ìrànnẹ́bì fi ẹ̀rí rinlẹ̀ fún wọn ṣe ìlzámù wọn pẹ̀lú àwọn ṣújájù mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí fi rinlẹ̀ fún wọn eléyìí tí ó jẹ́ sí pé àwọn ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí rèé àwọn náà gbàgbọ́ wọ́n dẹ̀ fi rinlẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n gbà ọlọ́wọ́n bá wọ́n gbà lọ́kàn nínú ìjọsìn ọlọ́nira lẹ́bí bí wọ́n léèrè pé níbẹ̀lì ardu wa man fiha tààlẹni tó já ilẹ̀ tààlẹni tí ó já ilẹ̀ àti tó wà lórí ẹ̀ gbogbo tó wà lórí ilẹ̀ pátá tààlẹni tó já wọn tó ń darí wọn in kuntum ta'lamun tó bá yẹ pé ló ti tọ́ ẹjẹ́ tó nímọ̀ nípa ọlọ́run ba sayaquluna lillah ní wọ́n sọ fún rẹ̀ ànẹ́lì ń pé ní ṣe ọlọ́run bá nìkan lọ dá ilẹ̀ àti gbogbo àwọn nǹkan tó wà lórí ẹ̀ tó sì ń darí wọn ul afala tadhakkaru ẹ̀rọ nẹ́bí wá sọ fún ẹ pé èé wá ṣe ẹ ní rántí ọlọ́run yìí níbi níbi ìjọkan ṣoṣo ṣé kò wá yẹ kí tàtàrà báyìí ẹran tí ọlọ́run bá wípé òun nìkan náà lọ́ba tó yẹ máa jọ́sìn fún ni èé ṣe tẹ́ wá ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run tí ò ní kápá àti dá ilẹ̀ ilẹ̀ náà ní gbogbo ẹ̀dá قل من السماوات والأرض قل من السماوات السبع قل من السماوات السبع والعرش العظيم ورب, ورب العرش العظيم إذا نبي ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tàlẹ́ni tó já sánmà méjèèje àti al-arsh tó tóbi yẹn tàlẹ́ni tó dá sayaquluna ọlọ́run ni wọ́n mọ̀ sọ wípé tọ́lọ́run bá ní ṣe dá dá afala tattaqun sọ fún wọn yí pé èyí ṣe tẹ́ páyọ̀ lọ́wọ́ bá náà kẹ ma jọ́sì fún wọn lọ́wọ́ kẹma jọ́sì fún nìkan láì dá nǹkan kan mípa pẹ̀lú ẹ̀ ìjá wọn tẹ́ jọ́sì fún lẹ́yìn ọlọ́wọ́ bá yìí bí èjì wọ́n ní kápá àti ṣe orí tọ́lọ́wọ́ bá ń ṣe yẹn ẹ̀yìn náà mọ̀ pọ́lọ́wọ́ nìkan ló lè ṣerú àwọn nǹkan wọ̀nyí kí ló dé tẹ́ wá páyọ̀ ọlọ́wọ́ bá yìí lábala kẹ́ mọ́ jọ́sì fún ọlọ́wọ́ bá yìí nìkan láì dá nǹkan mípa pọ̀ mọ́mọ́ من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta tó fi yẹ kí wọ́n mọ̀ ìpọ́lọ̀ ọba nìkan ló yẹ ká máa jọ́sìn fún tó bí wọ́n lè rí pé man biyadihi malakutu kulli shay ta ló wà ní kápá rẹ̀ ta ló wà lọ́wọ́ rẹ̀ agbára lórí gbogbo nǹkan ta lẹni tó ní kápá lórí gbogbo nǹkan ta lẹni tó ní gbogbo nǹkan àti ìfẹ́ ìjọsìn fún yẹn gan ta lẹni tó ní wọ́n ta lẹni tó ní kápá lórí wọn ìlànà ìbí wọ́n lè rí bẹ́ẹ̀ tààlẹ̀ tó ní kàpá lórí àlàáfíà tààlẹ̀ tó ní kàpá lórí ààrẹ tààlẹ̀ tó ní kàpá lórí dúkìá gbogbo nǹkan yányá man biyadihi malakutu kulli shay wa huwa yujiru òun sì lọba tí máa dáàbòbò ní nígbàtí èèyàn bá sáàjì ọlọ́wọ́ báyìí tó bèèrè dáàbòbò lọ́dọ̀ rẹ̀ olọba tí máa dáàbòbò ẹni tó bá rí báyìí wà láyé jẹ́rù àlẹ́ tọ́lọ́wọ́ báyìí kó parun báyàn tọ́lọ́bà ní kẹlá bá fẹ́ jẹ́ ìrìnyà kọ̀sẹ́ni tó lè dáàbòbò yẹn lọ́dọ̀ rẹ̀ tàlẹ́ni náà tó nírú agbára yìí in kuntum ta'lamun tó bá yẹ pé lótìtọ́ lẹ bá nímọ̀ nípa ọlọ́run bá sayaquluna lillah ọlọ́run bá ní tí ó ma fi dáre ànẹ́bì náà ni pé ọlọ́run bá ló ní àwọn ìkẹwọ̀ ń gbà yẹn gbọ́ àwọn náà mọ̀ pọ́lọ́run nìkan àwọn náà mọ̀ pàwọn ń sìn yìí

tẹ́ẹ̀sì mẹ́ pé gbogbo àwọn eléyìí báyìí rèé òun ló túmọ̀ sí pé ọlọ́run ọba yìí nìkan lọba tí kò sírú ẹ̀ ọba tí ó yẹ kápa nǹkankan ní ìpapọ̀ mọ́ àyàfi òun nìkan nínú ìjọsìn tó ti gbogbo eléyìí tẹ́ ẹ̀mọ̀ yìí èé ṣe tẹ́ ń ṣe eléyìí báyìí òun náà ni àwọn hujjaj eléyìí tí ọlọ́run bá àlékẹ́lá tí ó ń pa nẹ́bí sallallahu alaihi wasallam láṣẹ láti máa fún àwọn kùfàà láti máa fún àwọn kèfèrí lórí ìjọkàsùsù ọlọ́run bá allahumma salli ala muhammadi wa ala ali muhammadi kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammadi wa ala ali muhammadi kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid الحمد لله وحده والصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أرجو فالله بني كسي عليكم في الله وعلى الله وقبع النبي صلى الله عليه وسلم توارى لي أتوان صحابة عباد الله إليه يا باكي جنو خطوة وتوني eré tó yẹ sí pé nínú apá kejì yìí a máa bá lọ àlàyé lórí ọ̀rọ̀ ìjọ́kẹsọ Ọlọ́run bá nínú ìbáadà eré tí a ń bá lọ nínú kútbà lákọ̀ọ́kọ́ àti ìtumọ̀ al-ilah gẹ́gẹ́ bó ṣe kí mùsùlùmí gbọ́yé tí ń jẹ́ kó yọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú tí àwọn mùsùlùmí ò ní gbọ́yé kọ̀tàsé sí nǹkan tí àwọn ọ̀sẹ̀ bọ́ tí ọlọ́run bá rí kẹlẹ́gbẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam dìde láàrin wọn táwọn náà di ẹni tó nígbàgbọ́ sọ́lọ́run bá tó yẹ pé tó ń ti ìgbàgbọ́yé ìjọkàntútù ọlọ́run bá nínú àwọn sí ọlọ́run báyìí kò wọ́n di mùsùlùmí tó ń ti bẹ́ẹ̀ wọ́n dẹ̀wà nínú jẹ́ ẹlẹ́bọ wọn náà ni nítorí wípé wọ́n ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ ọlọ́run bá lil asabi shadid nínú àwọn nǹkan tó wá kó bà mí jẹ́ bá ní jùlọ ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí náà láwùjọ tó ní ìtawà náà gbọ́yé nínú tawhid rẹ̀ kò yàtọ̀ sí nǹkan tí àwọn ẹni ìsáájú àwọn ọ̀sẹ̀bọ̀ yìí náà wa khaliquhu kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó gbà tó dẹ̀ fi rẹ̀ pé ọlọ́run ọba òun ló dá gbogbo nǹkan òun ní sí ń darí gbogbo nǹkan ló ní kapa lórí gbogbo nǹkan yakunu abidan lahu duna ma siwa kìí ṣe gbogbo àwọn tó gba ilé ìgbọ́ òun ni wọ́n máa ń jọ́sìn fún ọlọ́run ọba nìkan yàtọ̀ fún nǹkan lẹ́yìn ọlọ́run ọba ìbádà ní abala ìjọ́kan ṣoṣo Ọlọ́run Ọba nínú kọjẹ́pọ́lọ́run nìkan la máa jọ́sìn fún a ní jọ́sìn fún nǹkan mí ìmáyàtọ̀ sọ́lọ́run Ọba kìí ṣe gbogbo àwọn tó nígbàgbọ́ sí ìjọ́kan ṣoṣo Ọlọ́run Ọba níbi ìdẹ́dà àti níbi ìníkapá lórí gbogbo nǹkan yìí kìí ṣe gbogbo wọn gba ilé ìgbọ́ dáìyà lahu dúnà máa ti wà kìí ṣe gbogbo wọn ní pé Ọlọ́run Ọba nìkan láì pé nǹkan mí ìpapọ̀ mọ́ Ọlọ́run Ọba mọ́ kìí ṣe gbogbo àwọn tí wọ́n gbọ́ àgbọ́yé ìjọ́kan ṣoṣo Ọlọ́run nínú kádẹ́dàá ká ní kápá lórí gbogbo nǹkan ká sì máa darí gbogbo nǹkan nípọ́lọ́wọ́ bá nìkan ló ní kápá lórí eléyìí kìí ṣe gbogbo wọn nìkan lọ́já sí pọ́lọ́wọ́ ni wọ́n ń pè fún ọmọ pé nǹkan ní ìmọ̀lẹ́yìn ọlọ́wọ́ bá rọ́jíyàn láwù kọ́ ìfà minhu dúnà máa sì wà

kìí sì ṣe gbogbo wọn yìí nìkan ló ń páyà ọlọ́run bá nìkan bá wọ́n ń páyà pé nǹkan míì náà lè kó aburú bá wọn yàtọ̀ fún ọlọ́run ọm bẹnu wọn tó ń páyà wípé àwọn alágbára kan nínú àwọn alágbára ayé bá wọ́n lè káàrẹ yàtọ̀ fún bá ọm bẹnu àwọn tí wọ́n gbà ipọ́lọ̀ nìkan lọba tó dá gbogbo nǹkan yìí tó tó nírú gbàgbọ́ yìí tó tó ń bẹ̀rù nǹkan mìíràn fún ọlọ́ọ̀ba yíwádìí fi ìwọ yíwádìí tàbí bí ìbáwọ̀tí al'aubọ̀ yùáàdì fi wa yùáàdì fi kèé ṣe gbogbo wọn ló mú ọlọ́wọ́n bá àti ìlànà ọlọ́wọ́n bá nílànà tó jẹ́ sí pé òun láàmà fi bá èèyàn ṣe gbogbo ẹnikẹ́ni tó wà lórí tàwàhídù láàmà bá ṣe gbogbo ẹnikẹ́ni tí ó bá sí lórí tàwàhídù láàmà bá ṣọ̀tá kìí ṣe gbogbo àwọn tó gbà fọ́lọ̀ lọ́dá gbogbo nǹkan lórí kàfàrí gbogbo nǹkan ní darí lọ́gbà ilé ìgbọ́ nígbà ìpé wà láwùwa àti bàrọ́wùwa agbọ́dọ̀ má lórí ẹni tó bá wà lórí tawhid ẹni tó bá wà lórí tawhid nìkan láàmà bá ṣe ẹni tó bá wà lórí tawhid nìkan láàmà nífẹ̀ẹ́ ẹni tí ó bá sí lórí tawhid à ní bárú wọn ṣe ààrẹ nífẹ̀ẹ́ wọn kìí ṣe gbogbo àwọn tí wọ́n gbà kọ́lọ̀ nìkan lọ́dágun kan ní wọ́n kìí ṣe gbogbo wọn ní pàṣẹ tọ́lọ̀ ọba àlẹ́gbẹ́ lápá láṣẹ wọ̀yánhà àmà náà àìhù kìí dẹ̀ ṣe gbogbo wọn ló ń kọ̀ ìtọ́lọ̀ ọba àlẹ́gbẹ́ láńkọ̀ wà ámàtù mùsùlùkì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀ṣẹ́bọ̀ rẹ̀ ká àkọrù bí annàlọ́ha khaliqu kulli wọ́n wá sàfihànlẹ̀ wípé àwọn táwọn ń dà papọ̀ mọ́ Ọlọ́run Ọba nínú ìjọsìn yìí àwọn lẹni tí ó síkì àwọn lọ́dọ̀ Ọlọ́run Ọba ní táwọn fi ń jọ́sìn fún wọn ní wípé káwọn ilé jẹ́ alàgàtà láàrin àwọn àti Ọlọ́run ní àwọn akẹgbẹ́ ilé tí jẹ́ sí wọ́n máa gbé fún Ọlọ́run bá irun tán gbé fún Ọlọ́run bá yìí qala ta'ala Ọlọ́run bá rí ká sọ pé amittakhadhu min dunillahi shufa'a Ọlọ́run ní àbí wọ́n mú àwọn ẹlòmí lẹ́yìn Ọlọ́run bá lólùsùpẹ̀ níbí lẹ́ni tí wọ́n máa jọ́sìn ọlọ́run bá nílẹ̀ ànẹ́bì sọ fún ọ wípé ṣé wọn mọ̀ ní pé gbogbo àwọn tó ń jọ́sìn fún yàtọ̀ fún ọlọ́run bá pẹ̀lú àníyàn páwọn èyí ni wọ́n sì pẹ̀wọ́n lọ́dọ̀ ọlọ́run bá yìí la yamlikuna shay'a wọn ní kápá lórí nǹkankan ọlọ́run bá ló ní kápá lórí gbogbo nǹkan wala ya'qilun àwọn wọ̀nyí gẹ́ẹ̀dẹ̀ ní kò sí làákàyè fún wọn kullillahi shafa'atu jami'a ìrìn ànẹ́bì sọ fún ọgbẹ́tọ́wà pé ìsìpẹ̀ ni wọ́n wá ọlọ́wọ́ bá nìkan ló ní gbogbo òsìpẹ̀ pátápátá ọlọ́wọ́ bó yọ̀ǹda rẹ̀ fẹ́ nìkankan kullillahi shafa'atu jami'a ọlọ́wọ́ bá nìkan lọba tó lè sìpẹ̀ ẹni ọlọ́wọ́ bá nìkan lọba tó lè gbàpẹ́ ẹni ọlọ́wọ́ bá nìkan lọba tó lè lanikú ònúyà gbogbo ìsìpẹ̀ yẹnyẹ́ dẹ̀rẹ́ ọlọ́wọ́ bá lóní lahu mulku samawati wal ardi títọ́lọ́wọ́ bá yìí nìkan ní ṣe ìkápá gbogbo sánmà méjèèje àti gbogbo ilẹ̀ méjèèjì ọlọ́run nìkan lọba tó ní kàpá lórí ẹ̀ bákanáà ọlọ́run bá ríkẹ́ sọ pé wọ̀yà ìbùdúnlẹ̀ min dúnillah ọlọ́run ní àwọn ọ̀sẹ̀bọ̀ a máa jọ́sìn fún nǹkan méyàtọ̀ fún ọlọ́run bá ma la yadurruhum wa la yanfa'uhum àwọn nǹkan tí ò lè kó nira bá wọn tí ó sì lè sí wọn láǹfààní àwọn nǹkan àwọn nǹkan tí ó lè gbáṣẹ́ lọ́wọ́ wọn àwọn nǹkan tí ó lè dínà jẹ́ mú mọ́ wọn láwọn nǹkan tó ń sìn yìí ma la yadurruhum shay ma la yadurruhu wa la yanfa'uhu bẹ́ẹ̀ láwọn nǹkan yóò lè ṣe wọ́n láǹfààní àwọn nǹkan wọ̀nyí yóò lè wọ́n lè wọ́n sàn àwọn nǹkan wọ̀nyí yóò lè pèsè àrísìkí fún wọn àwọn nǹkan wọ̀nyí yóò lè fún wọn lọ́mọ àwọn nǹkan wọ̀nyí yóò lè fún wọn níṣẹ́ àwọn nǹkan wọ̀nyí yóò lè pèsè jẹ́ mú fún wọn nítorí pé wọn ní lórí gbogbo nǹkan

wallahi ahmadu tijani ti rẹ̀ lẹ́m̀bẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé lànà tìjàníyà yìí irú ẹni báyìí àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtàwọn ọ̀rọ̀mọdé ọmọ rẹ̀ òun lòun ó sì pẹ́ wọn lọ́dọ̀ gbé dàmfìyàmà níwájú ọlọ́run bá eléyìí báyìí ló fi jẹ́ sí pé àwọn tí ń

قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض ọlọ́ni ìrìn àdẹ́bì sọ fún ẹgbẹ́ tí a fẹ́ máa fọ́lọ̀ nírò nípa tọ́lọ̀ ọba ọmọ nínú sánmà àti ilẹ̀ méjèèjì níbi tí a fẹ́ máa fọ́lọ̀ ọba nírò ẹfẹ́ máa kọ́lọ̀ ọba nímà ní subhanahu wa ta'ala amma yushrikun ọlọ́ni ní mọ́ ni fún ọlọ́ọba tayọ gbogbo tí wọ́n ń dà papọ̀ mọ́ ọlọ́ọ̀bá yìí ọlọ́ọ̀bá yìí tayọ ọba tí èyàn máa ń dà nǹkan papọ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́ọ̀bá yìí mẹ́kọjá ọba tá máa sìn tátò máa sìn nǹkan mí papọ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́ọ̀bá mẹ́kọjá bẹ́ẹ̀ nítorí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti lè sí nǹkan lẹ́yìn ọlọ́run bá ọlọ́run bá lè jẹ́lá mátayọ kọgbàrù bádà yẹ lọ́wọ́ ẹ̀ láyé ìsì lọ́run bá ń tòótọ́ ṣùgbọ́n sí nǹkan mí lẹ́yìn ọlọ́run bá ọlọ́run bá ò ní gba ìbádà àtọlọ́run bá ti ń sin lọ́wọ́ rẹ̀ nítorí pọ́nà bá nìkẹ́lá ọmọ tayọ pé kíyàn pa nǹkan ní ìpapọ̀ mẹ́nu ìjọsìn kò nígbà láyé láyé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba dájúdájú ọlọ́run bàbá tó mọ́ ni kò nígbà nǹkan láyé nínú ìbádà àfi tó bá mọ́ tàwíìdù lẹ́sìn tó má ṣírìkù ẹ̀sìn tó dọ̀tí ọlọ́run mú nígbà láyé láyé lọ́wọ́ ogbẹ̀ tó bá ṣe ọlọ́run bá yọba tó ga ní ọgá tayọ kí èèyàn máa pe nǹkan ní ìpapọ̀ pẹ̀lú ẹ̀ gíga rẹ̀ tayọ pé kéèyàn pe nǹkan ní ìpapọ̀ pẹ̀lú ẹ̀ ni ìyẹyẹ ọlọ́run ni ìtàbùkù ọlọ́run ni ọlọ́run bá àdékẹ́lẹ̀ ní wà ní ṣe rẹ̀ ní la yaghfiru an yushraka bihi gbogbo ẹnikẹ́ni tó bá kú lẹ́ni tí ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá Ọlọ́run wò ní foríjì láyéláyé wàyá fìrù máa dúnà záàríkà ìdí mẹ́yà ṣá àmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ míì tí ó bá táwọn yẹn bá ṣe kúrò níbi ẹbọ eléyìí tí àwọn èèyàn tí wọ́n tẹ̀rì sí nínú àwùjọ wáyé yìí ọlá ìjọkan ní ọlọ́run ba allahumma a'izzal islam wal muslimin allahumma a'izzal islam wal muslimin allahumma a'izz as-sunnata wa sunniyyin wa azilla ash-shirk wal mushrikin wa adhill al-bid'ata wal mubtadi'in allahumma unsur ikhwanana sunniyyin fi kulli makan الذين يدعون إلى سنة النبي صلى الله عليه وسلم وإلى إعلاء كلمتك يا رب العالمين برحمتك يا رحمن الراحمين اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا مذنبا إلا غفرته ولا تائبا إلا قبلت توبته ولا ساحرا إلا أهلكته ولا مسهورا إلا فكدت عنه سحرا ولا حاجة من حوائج الدنيا إلا قضيتنا إلا قضيتها لنا يا رب العالمين برحمتك يا رحمن الراحمين قوموا إلى صلاتكم يرحمكم الله